wọ́n ní kọ́ mọ̀ ìyàwó gbọ́múlé láńtà ọ̀yàwó gbọ́múlé láńtà tán kò rí san wọ́n wá tì mọ́nu tọ́ílẹ̀tì pé máa jẹ òórùn tọ́ílẹ̀tì lọ sáàjì owú kú ni. àwọn àáfàá wa nínú súnà wọ́n ní ká jó onígbèsè àfọwọ́fà wọ́n ní ká jó mọ́ onígbèsè tó já wa tó ń yé wa báwọn. wàfí sẹ́bíìlì láì ìyẹn ni gúrúùpù kẹfà ṣé mi ò ṣe mistake fukọrọ gúrúùpù kìíní masakin gúrúùpù kejì amìlínà àléyá gúrúùpù kẹta alimu aláfatikulubuhum ìkẹrin wáfírikọp ìkarùnún wàlígọrìmín ìkẹfà wà fi sabilillah. nínú àwọn tá a tún pín sàká fún ni àwọn tí wọ́n wà ní sabilillah tí àbá sì gbàgbé mo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tó jẹ́ bí ẹ́písòdù bíi mẹ́ta tàbí mẹ́rin tó o tí gbọ́ kó lọ gbọ́ ibẹ̀ ni mo ti ṣàlàyé ohun tí ń jẹ́ sẹ̀bílù lọ kíkọ́ mọ́sálásí àfẹ́ ẹ̀sìn tó ń ṣiṣẹ́ fún ẹ̀sìn àti jagunjagun àdìíní group mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló kó sí abẹ́ wàfí sabilillah sọ́ọ̀rí wọ tó ò rí jẹ́ tó ní ẹ̀dá kan ẹ bá ń gba fi sabilillah má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ bá ń gba sàrà lówìí o wọn èyí bá ohun tí kìí ṣe mọ́sálásí ẹni tí kìí ṣe àfá ẹ̀sìn tó ń ṣiṣẹ́ fẹ́sìn àti jagunjagun ọ̀wọ́ àwọn tí wọ́n máa ń gba fíìsẹ̀ bíìlì láì fún nù tó oríwọ yòókù wọ́n bọ̀ gba sàrà sàrà láàtò tí wọ́n bọ̀ gbà ó ti yé ọ o ò sí ní fíṣẹ̀díìlì láì fíṣẹ̀díìlì ọ̀nà ọ̀fun tiẹ̀ lọ́wọ́ wà torí gbogbo ń tó o bá gbà kó fi jẹun náà ni kìí ṣe pé o ò fi gbé ẹ̀sìn lárugẹ ara ẹ ló fi gbé lárugẹ owó tí àáfà ẹ̀sìn bá gbà yóò fi gbé ẹ̀sìn lárugẹ ni owó tá a bá fi kọ́ mọ́sálásí a fi gbé ẹ̀sìn lárugẹ ni ẹni tó sì ń jagun àdínì tó wà ní tí ń lọ battlefield kí ló fi ń gbé lárugẹ ẹ̀sìn ní wọ́n wá ní ká tó bọ́ gba fíṣẹ̀ bí ìláì irú fíṣẹ̀ bí ìláì wọnù ará abo ní ọ́. ó di gúrùpù mélòó méje wabni sabil wabni asabil èdè àkànlò òun ni kí wọ́n sọ pé lágbájá o huwa ibnu sabil èdè àkànlò ni literary meaning ẹ̀ ni ọmọ orí ìrìn ọmọ orí ìrìn that is the literal meaning okay ṣùgbọ́n ohun tí wọ́n gbà lérò tí wọ́n bá pèèyàn ní ibnu sabil òun náà ni arìnrìn àjò tagarada onírìn àjò tí agara dá tọ́ ọ bá jó ń àjò tágara ò dá ọ zàkó ò tọ́ sí ọ ṣùgbọ́n onírìn àjò ẹni tí ń lo òkè ọya tọ́wọ́ last chance tí wọ́n sì gba gbogbo ohun tó kó lọ́wọ́ pátá tẹ́gbà lọ́wọ́ rẹ̀ sọ́ọ̀rá ibùnà asabil ó ti di ẹni tẹ́ ń pè ní ibùnú sẹ̀bẹ̀l gúrùpù tiwọn náà zakatọ́ sí wọn tọ̀ mo wá sọ pé alukuraani àti hadisi wọ́n máa ń lo zaka àti sọ́dákọ̀ interchangeably wọ́n máa ń lò ó fúnra wọn ìdáláre rèé o ọlọ́run wá sọ tẹ̀lé pé fàrí ìdọ́ta mi náà lọ ó jẹ́ ọ̀ranyàn láti ọ̀dọ̀ ọlọ́run zaka nìkan ló sì jẹ́ ọ̀ranyàn sọ́dákọ̀ kìí àga agasi pé gbólóhùn ìnáma sọ̀dákọ̀ ohun tí a ń gbàlérò pẹ̀lú ẹ̀ ní ìnáma zaka ìnáma azaka zaka ni wọ́n gbàlérò ń bẹ́ o wàlọ́hu alimu ni hakim ọlọ́wọ́n ọba ó ní olùmọ̀ ó sì ní olóye ọlọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n. tọ́ ká padà sínú hadisi padà mo kàn fi ìyẹn ṣe ẹ̀rí fún wa ni. fàínihùn àtọ́hún lákàbìzálíkà tí àwọn alùlùkìtàbí bá tẹ̀lé ọ lẹ́yìn ìgbà tó ti ní kí wọ́n nígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo àlọ́ọ̀ kí wọ́n sì gba mọ̀mọ́dù gbọ́ ní òjíṣẹ́ ení tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kírun èjì wá sọ fún wọn pé annalọ́ha kọ̀dì fáradọ̀ àléyí sọ̀dàkọ́tàn wá sọ pé sọ fún wọn pé aláwo ti ṣe zàká ní ọ̀ràn yàn lé wọn lórí o túkàlù mí ní agìnìyá ìyí fàtúrọ́dù àláfùkọ̀rọ̀ ìyí a máa gba zàká náà láti ọwọ́ àwọn ọlọ́rọ̀ àwọn ọlọ́rọ̀ láàrin wọn a sì máa pin fún àwọn fukọrọ ìhìn àwọn olùsìsí ń bẹ láàrin wọn. gbólóhùn yìí pé ọlọ́rọ̀ àárín wọn agba gbà lọ́wọ́ ọlọ́rọ̀ àárín a sì máa da padà sí ọ̀dọ̀ àwọn tálíkà àwọn olùsìn àárín wọn ìyẹn mú káwọn àfọwọ́sọ wípé. ìpìlẹ̀ níbi gbígba zàká àti pípé zàká ó ní pé inú ìlú tá a bá ti yọ zàká ibẹ̀ láti pín zàká yẹn àyàfi tí ìlú yẹn bá rọrọ̀ tayọ ká tún pín zàká fún wọn. ẹ ṣe wá gbowó láàrin àwọn kan tó sì jẹ́ pé láàrin wọn àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí owó náà tún bẹ láàrin wọn tẹ́wàá gbé owó ń lọ sí ìlú míì kò dáa bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ pé láàrin ibi tẹ́ ẹ ti gba zàká kò sí ẹni tí ó bùkátà sí zàká ń bẹ lókù. fàínihùm àtọ́wú lákàbìzálíkà tí wọ́n bá tẹ̀lé ọ níbi ìyẹn fa ìyá ka wàkàrà ìmọ̀ àmúwàlìhìn ṣọ́ra fún àwọn dúkìá wọn tó jẹ́ olówó iyebíye ṣọ́ra fún àwọn dúkìá wọn tó lápọ̀nlé sí wọn kí ni ń jẹ́ kàrọ́ ìmù àmúwàlì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kàrọ́ ìmù àmúwàlì òun ni kí ẹnìkan tọ́lọ̀ ń da ní ọlá nínú ọlá tọ́lọ̀ wá dà yìí nínú ìṣesí àwọn ọlọ́lá òun ni pé nínú dúkìá wọn wọ́n máa fẹ́ràn wọ́n máa fẹ́ràn nǹkan kankan jùlọ. wọ́n máa fẹ́ràn nǹkan kankan jùlọ àpẹẹrẹ rèé tó o bá ń sin ẹran ẹran kan wà tó dá sí pé o láìkì ẹ̀ gan-an tó o láìkì ẹ̀ gan-an irú ẹran tó o láìkì jùlọ òun tó bá kàn án kó o yọ zàkà wọn ò fẹ́ kí òṣìṣẹ́ zàkà ó nàka sí yẹn pé mú eléyìí wá ọ̀gbọ́n mi yé. kàrọ́ imul amwal àwọn dúkìá olówó iyebíye tó lápọ̀nlé sí ọ nínú àwọn nǹkan ọ̀sìn tó ń sìn ọ fẹ́ràn ọ̀kan ọ̀rọ̀ rẹ wá jẹ́ mọ́kọ̀ọ́gọ́ zaka kì í wá ṣe léè tó o fẹ́ràn un ni wọ́n fẹ́ kí wọ́n fi yọ zaka nígbà wọn kúkú pọ̀ nílẹ̀ ẹ̀ mú mi òmíì ni ẹni tí ó lọwọ sàká lọ́wọ́ rẹ òní ó mú ohun tí ń pè ní kàrọ́ ìmú àmúwálìnu kọ́mọ̀dé pé tí wọ́n bá mú ètò ètò yáàyì sí ọ jùlọ nínú wọn wọ́n á máa ní ẹran tí mo sì fẹ́ràn dáadáa ọkùnrin tí máa ń gba òun òun ló sì mú lọ o pé òun ló mú lọ o ara ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò pẹ̀lú ẹni tá a fẹ́ gba zàkà lọ́wọ́ rẹ̀ nìyẹn. èèyàn nílẹ̀ rẹpẹtẹ tó ti rà ok ó ní ilẹ̀ rẹpẹtẹ tó ti rà pamọ́ àwọn kan máa ń ra ilẹ̀ pamọ́ yóò yóò ra ó lè lò ní éka thirty five ní ọ̀nà ọ̀yọ́ yóò tún lòun ní éka fọ́ọ̀tì ní ọ̀nà Òṣogbo yóò tún lòun ní éka fífítì ní ọ̀nà Ìjẹ̀bú zàkà máa wọ ilẹ̀ ọrọ̀ àpamọ́ láti lè tà á lọ́jọ́ iwájú ọrà fún bísínẹ́sì nù o lè sun orí éka thirty forty fifty àtiwọ àtìyàwó rẹ mélòó nìyí. ẹlòmíì ra ẹ̀ka two hundred tí ń rà á pamọ́ tí ọdún bá ti yípo lé orí ilẹ̀ yẹn zaka agent zaka worker wọ́n á válù rẹ̀ ok wọ́n á válù rẹ̀ pé. Okay? 200 eh, acres lọ́nà ọ̀yọ́ eh, three hundred acres lọ́nà ògbómọ̀ṣọ́ eh, three hundred acres lọ́nà ìjẹ̀bú wọ́n á válù gbogbo ẹ̀ wọ́n á wá yọ one over forty mbẹ̀ one over forty yẹn yóò níye ékalẹ̀ tó máa kú sí ok bóyá wọ́n máa kú sí tí gbogbo ilẹ̀ tó ní bá jẹ́ bíi hundred acres kò ní kọjá bíi five acres lọ àbí kí ni one over forty rẹ̀ kí ni one over forty of hundred two point five acres sorry báwọn out of hundred wọ́n ní kó yọ̀ǹda two point five acres ń bẹ̀ fọlọ́hùn. fún àwọn tí ọ̀rọ̀ wọn jẹ mọ́ pé káwọn náà ṣe ẹ̀rí ibìkan tí wọ́n ra akọ ahéré sí tí wọ́n mọ̀ gbé. zakat zakat wọkà wá dé ọwọ́ afẹ́ yọ two point five ní àbí kí ló pé two point five acres of land out of hundred acres. ẹ̀yin ọmọ ìkìlọ̀ rọ́ọ̀lù yìí náà. zakat agent wà bẹ̀rẹ̀ pé nínú àwọn ibi tẹ́ ẹ nílẹ̀ sí ilẹ̀ wo ló wù yín jù wọ́n ní ah ilẹ̀ tó wù mí jù ilẹ̀ tí ń bẹ lọ́nà Ògbómọ̀ṣọ́ ni o torí mò ń tún wò wípé màá gbin mọ́ngò Ògbómọ̀ṣọ́ tí mo tóbi tí mo dùn màá gbin síbẹ̀ wọn ò ní yọ two point five yẹn lórí ilẹ̀ tògbómọ̀ṣọ́ nù torí pé ilẹ̀ yẹn ni ó yááyì jù lọ sí onídúkìá tó ti yé tọ̀ wàtẹ́kì dáhàwátà lè mọ̀zílùm àlẹ́bì tó wá ń sọ fún Mu'adh ọmọ jábàlì wípé ṣọ́ra fún èpè ẹni tí wọ́n ṣàbòsí sí wàtẹ́kì dáhàwátà alimọ̀zílùm ṣọ́ra fún èpè ẹni tí wọ́n ṣàbòsí sí o lílọ ló ń lọ ní ìsinyìí o má ṣàbòsí o má ṣàbòsí o má gbàgbé ohun tó bá yẹ kó o gbà lọ́wọ́ wọn lọ o ok torí sàkàtì ní òdiwọ̀n so òdiwọ̀n yẹn ni wọ́n fẹ́ kó o gbà so ṣọ́ra fún èpè ẹni tí wọ́n bò sí ṣọ́ra fún fàínàhù nítorí pé lẹ́yìísà bẹ́yìnàhù wà bẹ́yìnà lọ́hìí jáàbùn kò sí gàgá kankan láàrin èpè yẹn àti àlọ́ọ̀ sọ ń gbọ́ olóòrí ṣe ó ti gbèpè ni ó ti gbèpè wo ẹ̀yìn wò ta ló ṣàbòsí sí tó ti tí ò ṣe sùúrù fún ọ tó wọ́n lépè èpè tí ò nídìí wó kò nídìí àfọ̀ṣẹ́ ọjà ń èèyàn òun sì wá ní á ah, ó sì jàmbá mi tó fi kú ọmọ dààmú ni ọmọ dààmú náà ni o wàláhì ànábì ló sọ lẹ́yìn sáà bẹ́yìn náà hu wà bẹ́yìn náà lọ hijabun hijabu ní gàgà. kò sí gàgá kankan láàrin èpè ẹni tí wọ́n bò sí àti àlọ́ọ̀ aláwọ̀ ó gba ìpè wọlé tààrà ni kódà kò ń sì ń jẹ́ kèfèrí tó ń gbọ́ àfáàsú náà àfáàsú náà ń rùngbọ̀n àfáàsú náà tó lérò pé o lè máa fi súnà o lè máa fi máa ṣàbùsáwọn èèyàn ó gbèpè. àfáà súnà ó lọ gbàjọ ó sì fowó àjọ lọ ṣe ájì ńgbà tẹ́ ẹ dé wọ́n ti ṣépèdè ọ́ àbí wọn ò ṣépèdè ọ́ ni ọgbàjọ ìwọ ọmọ mọ́kà lọ pẹ̀lú owó olówó pẹ̀lú owó olówó ẹ lọ kíyèsí ẹ lọ kíyèsí má ṣàbòsí sáwọn èèyàn kódà kó ń tì ń jẹ́ kèfèrí má ṣe àbòsí sí i nítorí pé tó o bá ṣàbòsí sí i ah, tó ń tì báyìí ní báyìí ni ó rí fún ọ bẹ́ẹ̀ náà ni ó rí fún ọ o bẹ́ẹ̀ náà ló máa rí fún ọ bẹ́ẹ̀ náà ni ó rí fún ọ. kò sí nǹkan kankan tí ó dí èpè lọ́wọ́ kódà kò jẹ́ pé kèfèrí ló fi ọ́ ṣépè hùn ṣebí tó bá jẹ́ kèfèrí a máa ṣe kèfèrí tiẹ̀ ibi kèfèrí ọlọ́run ìwọ lálùjẹ́ nìkan tó fìyàn sí ni ó ṣe aṣàbùsí rẹ̀ ọ̀jàmbá rẹ̀ ìwọ náà sì mọ̀ pé oníjàmbá ni ọ̀pọ̀ ọ̀jàmbá rẹ̀

a nídìí protest èpè èpè lẹ nídìí èpè èpè tààrà ní ọdún kan ṣé mo lè rántí báyìí mo lọ sí òkè ọ̀yà mi ò rántí ọdún yẹn mọ́ àwọn àsìkò tí mo ráàyè tí mo ráàyè ranù ṣe pé kasa kú ń lù nkàsá mórí lókè ọ̀ya láì ní kókó pé mo ń lọ gba bísínẹ́sì <laughs> ọlọ́run ni ò jẹun kú ojú ọ̀nà. mo bá wọn mọ́sáàsì kan election ń bọ̀ ni wọ́n dẹ̀ pé kẹ́bì ni ìrántí state yẹn mọ́ nígbà tí ìmáàmù gorí mímbàrí báyìí olóṣèlú kan wá wá nínú àwọn haúsá wọn Ọwa wa ọwa ni kí ìmọ̀ọ́mù bò ń sọ fún àwọn èèyàn pé ìbò tí wọ́n fẹ́ ní ọ̀la yìí o òun ni kí wọ́n dìbò fún o nígbà tí ìmọ̀ọ́mù gorí mímbàrì tí ó tẹnu bọ̀rọ̀ ó ní ọmọ ìyá yín kan ló dé o ó dìbò fún o ó ní fún ọ owó bá ní kó o pín kó o fi ṣe nǹkan sílùú tó o bá kó jẹ lọ bá èpè tí ilé mọ́mù bẹ̀rẹ̀ ṣiṣẹ́ tirẹ́là ò lè kó jẹ tirẹ́là ò lè kó tán ohun tó fìtì àwọn olóṣèlú wa nù ẹ máa ti wá bá a fún kàmpẹ́ẹ̀nì n tó fìtì wọn nù ká ti fi èpè tẹ́lẹ̀ ká fi ṣe atẹ́dì fún wọn ìwọ ló dé yìí olórí á fún ọ o tọ́ ọ̀bá tọ́jú aráàlú ọ̀ọ́yà wèrè ni o tí wèrè rẹ ò ní sàn o <laughs> gbogbo ẹlẹ́sìn ló mọ̀ pé èpè ṣe nǹkan re gbogbo ẹlẹ́sìn kódà ẹni tí kìí ṣe ẹlẹ́sìn tó jẹ́ free thinker wọ́n mọ̀ pé pè kìí sí nǹkan rí aṣàdúrà fún ọ sì mú ọ ná tó fẹ́ a sọ pé èpè ló kú tó fẹ́ forí gbà dákun mọ́sàbòsí o mọ́sàbòsí o àyíbá àmọ́ èyí tó ti ṣe bọ́ ẹ̀yìn tó bá rántí tètè lọ bá ẹni tó bòsí pé dákun kọ́ mà jẹ́ pé o ti fi mí ṣépè bọ́rọ̀ mi ṣe ń rí yìí sàn dàrú ni àti ṣerúkúyà serukuya serukuya kò níyànjú bí mo ṣe ń fà ní ara rẹ̀ padà ṣàdúrà fún ọ o ti ọ ọ fún ọmọ ọlọ́mọ lóyún fún ọmọ pé wọ́n ló lóyún hmm? nígbà tó oyún délẹ̀ tán wọ́n ní ta ń lóyún oníwọ̀kọ́ ọwọ́ aṣọ ọmọ di ẹni tí ò ní ní bàbá tóbìnrin báyìí fún ọ lépè ntọ́mọ báyìí nù ọ̀ntọ́mọ báyìí nù ó sì lè dínà ní tó ṣe. why ọmọ pé wọ́n ló di ẹrù bẹ́ẹ̀ ọ̀wá ni wọ̀kọ́ ńgbà ọmọ ò tí ì tọmọ bí èyí ṣe tó fi bá òbí sùn ọtún wàá bá sùn lọ́nà àìtọ́ lọ́nà àìtọ́ ọ̀rẹ́ di méjì ó ṣe èèyàn ó tún ṣe ọlọ́run ó ṣe èèyàn ó tún ṣe ọlọ́run ní ti tèèyàn kọ́ á sùúrù yóò fún bẹ́ẹ̀ ọjọ́ tó bá ń rọbí lọ́wọ́ ni ó képe mọ́lẹ̀ ni ó wọ̀n lépè. irú èpè yìí rúkúyà ò ràn o rúkúyà kò lè ràn o rúkúyà ò sí fún láti ré èpè àbòsí tó o ṣe tí wọ́n fi ọ́ sẹ́ o mọ́sàbòsí ni o mọ́sàbòsí ni o. Hmm aláwọ̀ sànú wa o ọlọ́run má ṣe wá lálábòsí o. hadith one nine two ani abi sa'id al-kudri ani nabiyyi sallallahu alayhi wa sallam قال ليس فيما دون خمسة أوسق صدقة wàlá fi ma dúnà khamsi zaudin sọdakọtun wàlá fi ma dúnà khamsi awakin sọdakọtun tá a bá ń sọ nípa ọ̀rọ̀ zaka fún wípé ó jẹ́ ọ̀ranyàn Allah subhanahu wa ta'ala nínú pírísìpù rẹ̀ lórí wa ni pé kò la nǹkan tí ẹ̀dá ò lágbára kò ní lábọ̀